الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما وبعد والسلام عليكم ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ àfẹ́ múlọ́lọ́ fún àfáwà tí wọ́n ráyè àti wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà ibi tí àwọn náà dojúkọ ọlọ́run ọba kí ó bá wa sọ wọn a ó tẹ̀síwájú nínú tíra ta ń ka Umdatul Ahkam ti afá Abdulgani al-Maqdisi ọlọ́wọ́ bá kí ó yọ́nú sí a ó dìde lórí báàbù as-sawmu fi safar wa ghayru báàbù tí ó sọ̀rọ̀ lórí gbígbà àwẹ̀ nígbàtà bá wà ní orí ìrìn àjò àti nǹkan tó jọ bẹ́ẹ̀ hadith alákọ̀ọ́kọ́ tí a fà mú wá lórí báàbù yìí an Aisha radiyallahu anha أن حمزة ابن عمرو الأسلمي قال للنبي صلى الله عليه وسلم أصوم في السفر وكان كثير الصيام قال إن شئت فصم وإن شئت فأفطر حديثنا أقبالات ودعو عائشة هي النبي صلى الله عليه وسلم رضي الله عنها وقال حمزة ọmọ amrubnu aslami ó sọ fún anabi sallallahu alayhi wa sallam wípé asúmù fi sáfar ṣé mo lè gba àwẹ̀ nígbàtí n bá wà ní ìrìn àjò wa kana kathira siyam ó sì jẹ́ tí ma ń gba àwẹ̀ pọ̀ qala ó sọ fún pé in shi'ta tó bá wù gba àwẹ̀ wa in shi'ta tó bá sì wù ọ́ gba àwẹ̀ hadithi yìí ó wá nínú tíra imam muslim riwaya mi tó sọ pé ya rasulallah ìwọ òjíṣẹ́ ọlọ́run inni rajulun asrudu as-sawma èmi jẹ́ ọkùnrin tó ma ń gbáwẹ̀ tó pọ̀ gbàmí mo ma ń gbáwẹ̀ lọ láìjẹ́ pé mo ṣe iftar afa asumu fi safar tí tí ń bá wà nílé àjò mo lè gbáwẹ̀ qala sum in wa aftir in gbáwẹ̀ tó bá wọ̀ tó bá sì wọ́ má gbààwẹ̀ riwaya mi nínú sahihu muslim bákanáà وني أنه قال يا رسول الله أجد بي قوة على الصيام في السفر ìwọ jísí ọlọ́run èmi máa ń ní agbára kódà bí n bá wà ní àjò mo lágbára láti gbààwẹ̀ فهل علي جناح ṣé lẹ́yìn fi wà lórí mi tí n bá gbààwẹ̀ tí n bá wà ní ìrìn àjò فقال رسول الله صلى الله ó ní anẹ́bísà àṣẹ́lẹ̀ bá sọ fún pé iye rúksọ̀tún min Allah ìdẹ̀kùn ní látọ̀dọ̀ ọlọ́run tó ní tẹ́ bá ń lọ rìn àjò kẹ́ má gbààwẹ̀ kìí ṣe tilas faman akhadha biha fa hasanun ẹn tó bá gba ìdẹ̀kùn náà kò sáburú ẹ̀ kò sí aburú lórí ẹ̀ so eléyìí ni àwọn riwayat wá lórí ló lori lórí hadithi àkọ́kọ́ ni pé arákùnrin náà a máa rìnrìn àjò pọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ma ń gbáwẹ̀ púpọ̀ bákan náà ó tún wò pé agbára ń bẹ fún kódà bó ń bá wà ní si àjò kò sí wàhálà kan tó lè móhun mọ́ lè gbáwẹ̀ gbogbo ẹ̀ anẹ́bìsà sọ fún pé tó bá wù ọ́ kó gbáwẹ̀ tó bá wù ìdẹ̀kùn ni lọ́lọ́run ṣe fún wa pé tá a bá wà ní àjò ká má gba àwẹ̀ ẹni ó bá wù kó gba ìdẹ̀kùn náà ẹni ó bá sì fẹ́ láti gba àwẹ̀ kó gba àwẹ̀ kó sáburú nù ẹ̀ níbí a rí ojú kòkòrò àwọn sàhábẹ́ ànábì sallallahu alaihi wasallam sunna torí pé àwẹ̀ tí ń sọ̀rọ̀ Ramadan ó ń sọ̀rọ̀ bá àwọn àwẹ̀ tó ومسارعتهم ومسابقتهم إلى فعل الخيرات àti lílọ máa bọ wọn lórí iṣẹ́ rere tí wọ́n máa ń ṣe kódà bó ti ẹ̀ jẹ́ pé wàhálà ń bẹnú ẹ̀ bákan náà ó fi àjùlọ tọ́lọ̀ ń ṣe fún arákùnrin torí pé ọlọ́run fún ní ìwà kó máa gbààwẹ̀ a máa gbààwẹ̀ pọ̀ eléyìí ni àwọn àjùlọ tọ́lọ̀ máa ń ṣe fáwọn ẹlòmíì tí ò sì fẹ́ lòmíì bẹ́lòmíì ṣe lágbára àti máa gba àwẹ̀ ẹlòmíì lọ lágbára rẹ̀ nígbà míì ọlọ́run ọba yóò fẹ́ lòmíì ní mà ọlọ́run ọba ò fẹ́ lòmíì nígbà míì ọlọ́run fẹ́ lòmíì ní mà oní oní mímọ̀ alkùrán ni ọlọ́run sì fẹ́ lómi nígbà míì ẹlòmí ọlọ́run fún ní bravery ẹni pé yọ́ jẹ ọmọkùnrin tó gbóyà jagunjagun ni ọlọ́run fẹ́ lómi so àwọn àjùlọ yìí bí ti ń bẹ láàrin wa náà ní bẹ láàrin àwọn sahaba radiyallahu anhu abdullahi ibn abbas bó ti kéré tó kò só mímọ̀ tafsiri rẹ̀ nínú àwọn sàábẹ́ ànábì sallallahu alayhi wa sallam eléyìí ẹ̀bùn ni látọ̀dọ̀ ọlọ́run abdullahi ibn umar bó náà ti kéré tó ẹ̀dá ni tí ọlọ́run fún ní láti sá fún ayé gbogbo ìdojúkọ rẹ̀ pátá lórí ẹ̀sìn àti ìmọ̀ débi pé àwọn sàábẹ́ ànábì sallallahu alayhi wa wọ́n jẹ́rìí lórí rẹ̀ bẹ́ẹ̀ torí pé ní ọ̀rọ̀ abdullahi ibn mas'ud ó ní inna min amlaki shababi quraish li nafsi yani dunya abdullahi ibn umar ẹni tó fẹ́ tó ní agbára lórí ọkàn rẹ̀ láti julẹ̀ ayé lẹ̀ bọ́ọ̀nà alkiyama mu kò dàbí abdullahi ibn umar bákanáà jabir ibn abdullahi òun náà kò gbẹnu dání lórí bí abdullahi ma minna ahadun adraka dunya illa wa qad malat bi kò sẹ́ni kọ̀kan wá nínú àwọn sàábẹ́ ànábì sallallahu alaihi wasallam nígbàtí ọlọ́run bẹ̀rẹ̀ sí sí ọ̀nà arziki kò sẹ́ni kan tí ó wá arziki nánú wa illa wa qad illa ibn umar àyàfi ibn umar nìkan ṣoṣo so gbogbo àwọn èyí àjùlọ ni tọ́lọ́run máa ń ṣe fẹ́ lómi tọ́lọ́run ò ṣe fẹ́ lómi aisha radiyallahu anha ìyàwó ànábì sallallahu alaihi wasallam oni ma ra'aytu ahadan alzama li amri al-awwal min ibn umar mi ò rẹ́ nìkan tó wà lórí al'amari àkọ́kọ́ bá nabi sallam ṣe fi wálẹ̀ gẹ́gẹ́ bí ibn umar ẹni pé ó ma ń sọ súnnà nabi sallallahu alaihi wasallam ó ma ń sọ sí ni ó nìyẹn eh, abdullahi ibn mas'ud ó náà ọlọ́n ṣe àjùlọ ó jẹ́ ẹni àkọ́kọ́ tí Ànábì sàásẹ́lá ń kọ́kọ́ gbọ́ alkùránì ní láti ahọ́n rẹ̀ tánàbí sí jókòó ti ń gbọ́ níbi pé Ànábì sàásẹ́lá ní sọ wípé man sarrahu an yaqra alkùránà rataban kama unzila falyaqra ala qira'ati ibnu ummi abd ipe ẹnikẹ́ni tó bá wù ti sọ̀kalẹ̀ kọ́ka alkùrán gẹ́gẹ́ bí abdullahi ibn mas'ud bó ṣe ma ń ka alkùrán anẹ́bsa sallan dúó ó ní ìwọ abdullahi ibn mas'ud ka alkùrán kí n gbọ́ wọ́n ya rasulallah ń ka alkùrán fún wọn ni wọ́n sọ alkùrán kalẹ̀ fún ọ ó ní mo fẹ́ gbọ́ lẹ́nu ẹlòmí ká nígbà tó ń ka lọ tó ń ka lọ tó ń ka lọ tó débi áyà kan anẹ́bsa sallan ti tó bá wọn nígbà tí ó gbójú òkè orí tí omi ẹkún dà níwájú anabi sallallahu alayhi wa sallam abu huraira bó ti jẹ́ pé kò tètè gbẹ̀sìn ọwọ́ gbígbẹ̀sìn rẹ̀ àti fífayélẹ̀ anabi sallallahu alayhi wa sallam kò jọnú mẹ́ta lọ ṣùgbọ́n kò sí nínú sàábí anabi sallallahu alayhi wa sallam tó há hadith anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí rẹ̀ débi pé ẹ̀rú máa ń bà láwọn nǹkan míì tó nìkan dágbọ́ láti anabi sallallahu alayhi wa sallam kọ́ mọ́ sọ torí pé tó bá ilé sọ́ngbà mi ò lè di ọ̀ràn sí lọ́rùn wọ́n ma tuhuma rẹ̀ pé ń bolo ti gbọ́ nígbà wo lọ gbọ́ yìí Abu Darda ọ̀nà ọba onímímọ̀ al-Qur'ani ni ṣùgbọ́n lẹ́yìn èyàn ọlọ́run tó fún ní hikma ọlọ́run fún lóye àtọgbọ́n anẹ́bsa sallam sọ wípé hakimu ummati Uwaymir wípé ọ̀jọ̀gbọ́n al mi kódà bí eh, Abu Darda ó kọ rẹ̀ ní Uwaymir eh, Saad ibn Abi Waqqas ọlọ́run ṣe ní onígbígbàdúà tó bá tẹ́ ó gbàdúà báyìí ọlọ́run sì ti gbà náà nù lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn àjùlọ míì tọ́lọ́run ṣe fáwọn kan ọlọ́run ṣe fẹ́ lómi Abu Musa al-Ash'ari ọlọ́run fún lóhùn tó dùn débi pé anẹ́bisa asálàm sọ wípé law ra'aytani wa ana astami'u li qira'atika al-bariha laqad utita mizmara min mazamiri ali daud wípé tó bá rí mi lánàá bí mo ti dákẹ́ tí mo ń gbọ́ alkùránì tó ń ká ọlọ́mọ̀ fún ọ ali dawud ìjọ anabi dawud eléyìí ó fi rinlẹ̀ pé èyí ló fàtọ́ pé ìgbà míì tí anabisa tí ẹnìkan bá ṣe ìbéèrè ìdáhùn tí anabisa sálà máa fún eléyìí kọ́ ni ó fún eléyìí torí pé ó ń wo irú àjùlọ tọ́lọ̀n ṣe fẹ́nìkan tọ́lọ̀n ṣe fẹ́nìkan ó sọ fún Abu Dharr wípé kò gbọ́dọ̀ wá síwájú si kódà kọjá pé èèyàn méjì ni òun àtẹlòmíì wọ́n fi sasíwájú lórí èèyàn kan ṣoṣo ní ọmọ gbà torí kíni ṣé pé torí kò ní àmánà ni rárá pẹ́ẹ̀pẹ́ torí pé àmánà rẹ̀ ti pọ̀ jù àánú rẹ̀ ti pọ̀ jù kò lè fi nǹkan lẹ́ẹ̀lẹ́ ní tí ń jẹ́ sísì lóòjọ́ àfi kó ẹni ó ní bùkátà sí tírú eléyìí bá lè gbàjọba gbogbo owó dáúlà ni ó fi ṣe sàárà tán so anẹ́bísà àṣálà ni má jẹ́ olórí bó ti wulẹ̀ orí kódà kọ́ yẹ pé láàrin èèyàn méjì nìkan so àwọn àjùlọ tọ́lọ̀ ń ṣe fẹ́lòmí kò ṣe fún ẹlòmí bákanáà sahabi orí ní ọ̀kan rẹ̀ pé òun lágbára láti gba àwẹ̀ tó ń bá wà ní onírìn àjò kò rí pé wàhálà ń bẹ fún un so àdíìsì ó ṣe àfihàn pé kò sáburú fún ẹni tí ń gbààwẹ̀ tó bá wà nírin àjò kó gbààwẹ̀ kódà bó ṣe ààwẹ̀ Ramadan ni bákanáà ó ní pé mímá gba ààwẹ̀ rúksọ ni tọ́nà ọba ṣe fún àwọn al'umma nabi sallallahu alaihi wasallam torí pé ọlọ́ni wa man maridon aw على سفر fa من min ayyamin ukhar gbogbo ẹnikẹ́ni tí ó bá lálàáfíà àbí tó wà lórí ìrìn àjò kó fi àwẹ́lẹ̀ kó gbà lásìkò mi yuridu Allahu bikumul yusr wala yuridu bikumul usr ọlọ́run ó ń fẹ́ ìdẹ̀kùn fún yín ni kò fẹ́ wàhálà wà ń bi pé ìdẹ̀rùn ìrọ̀rùn fún wa ni kò fẹ́ ìnira bákanáà àdísì fi ó sàfihàn pé tí a bá gbààwẹ̀ ọ̀hún àwẹ̀ náà ó ti tó ọlọ́run ọgbà torí pé ìgbà míì a máa ń ṣe ìbádà torí pé ìbádà yẹn jawaz ní ká ṣe ṣùgbọ́n lam yakun mujzi'an kìí ṣe tó le tó fún in tí ọlọ́run ọgbà fún wa lọ́dọ̀ wa but àwẹ̀ ẹni ó gbàwẹ̀ tó wà nínú àjò ọlọ́run ó gbà kò sì ṣe nǹkan kan tó burú pẹ́ẹ̀pẹ́ bó ti wulẹ̀ ọmọ torí pé ìdẹ̀kùn ọlọ́run ni tó bá rí pé òun ó lè gbàwẹ̀ tó ń bá wà nínú àjò kó gbà bọ́rọ̀ afá kan tó yẹ pé òun tiẹ̀ tó bá wà nínú àjò ní máa gbàwẹ̀ ó lè wà lé kó lè gbàwẹ̀ òun tiẹ̀ kúmọ̀ ó ń pé irú oúnjẹ olóhun fẹ́ máa jẹ lójú ọ̀nà kóhun kúkú gbàwẹ̀ so ẹlòmí sì ní wàhálà ní ọjẹ́ fún ṣùgbọ́n àwọn àfà wọ́n ní àwọn tẹ̀kìdát kan tí wọ́n ń ṣe lórí ọ̀rọ̀ àwẹ̀ ní lórí ìrìn àjò nínú àwọn tẹ̀kìdát tẹ̀kìdì ni pé wọ́n sọ pé àyàfi tí nǹkan bá tó báyìí àyàfi tí nǹkan bá tó báyìí ó ní tẹ̀kìdát gẹ́gẹ́ bí wọ́n ti sọ pé distance téèyàn lè fi gba àwẹ̀ ní téèyàn i mean téèyàn lè fi mọ́gbàwẹ̀ tó wà ní ìrìn àjò èyí ni pé ìrìn àjò téèyàn ń kí ni distance ẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n tún ṣe àsìkò téèyàn máa lò ní ìrìn àjò bákan náà wọ́n tún dá irú ìrìn àjò wo wọ́n dá yàtọ̀ ìpè ṣé ìrìn àjò tó jẹ́ mubah ni àbí ìrìn àjò tí èsè mubah wọ́n ní gbogbo àwọn tàdídá àti kò sí nẹ́sù ẹ̀yọ̀ fún lórí ẹ̀ kò sí nas láti ọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam as-sahiha lórí rẹ̀ bákan náà kò sí ijma àwọn àfà lórí ẹ̀ wala al-qiyas kódà gan ká ṣe qiyas lórí nǹkankan tó ṣe tó ṣe mú tó ṣe àmì tó ṣe gbẹ́kànlé kò sí qiyas kan lórí ẹ̀ walaysa ma'al muhaddidina al-hujja wọn ò ní ẹ̀rí kankan tó lágbára àwọn míì wọ́n ni ọlọ́run ọba ọba oníṣẹ̀ríà ó sọ̀rọ̀ pé tá bá wà ní àjò gbaa àìdá irú ìrìn àjò yàtọ̀ jíjìnà rẹ̀ hikima mbẹ̀mbẹ̀ torí pé irú ìrìn àjò ọjọ́un kìí se irú ẹ̀dẹ̀ lónìí irú tòní ó lè má jẹ́ tọ̀la wọ́n á fi ìrìn àjò yẹn kó ṣe déédé pẹ̀lú rúfù àwọn èèyàn ẹni pé tradition àwọn èèyàn tí ẹ̀ bá sí ń lé tí wọ́n bá béèrè yín pé ń bolẹ̀ lọ gbogbo ibi tẹ́ ẹ̀ bá lọ tí wọ́n tọ́ wípé ẹ̀ rìnrìn àjò onísáfà gbogbo bí ẹ bá lọ tí wọ́n bá béèrè yín lé tí wọ́n lọ rìn àjò òní wọ́n pè ní sáfà tí ẹ lọ sí Eh, jìgbádá ń bì ní ìsìn tí àfá àbádá ń bá bèèrè lé wọ́n lè lọ bó ẹlọ jìgbádá wọn ò ní sọ pé ẹlọ ìrìnàjò torí pé kèé sí ìrìnàjò lẹ lọ so níbẹ̀ ìrìnàjò kọ́ ni jìgbádá so gbogbo téèyàn ọba lọ pé àfá ò sí nílé wọ́n mọ̀ travel ó ní ìrìnàjò so in ti ń ṣe ìrìnàjò ní Amẹ́ríkà kèé sí ìrìnàjò níbí torí pé lamẹ́ríkà lónìí ibòmíì wà tó yẹ pé ó ju kilometers 40 tàn wíhun lọ tó gbé gbogbo ẹ̀ inú lọ́wà àbí ò sí ni ṣe eléyìn ní ìsìn yọ́ 40 kilometers wọ́n sọ pé ọlọ́ rìn àjò wọn ní wíbẹ̀ torí pé ìlú ìlú gangan ni 40 kilometers gan wà omi jù bẹ́ẹ̀ lọ so tàbá wá ṣe tàdídẹ̀ pé gbogbo ìrìn àjò tàbá lọ tó bá tó iye kilometers kan what of ìlú mi tó yẹ pé gbogbo olú ń pátá ojú kilometers yẹn lọ kò sì tí ìjáde kó nú ìlú ṣé wọ́n sọ pé ìrìn àjò wọn ò ní sọ bẹ́ẹ̀ that means pé lọ́dọ̀ tiẹ̀ kìlómítà táwà dáhùn kìí ṣe ìrìn àjò lọ́dọ̀ rẹ̀ so gbogbo bí tí òun ọba lọ nílùú wọn tí wọ́n bá béèrè ńlé tó wá ní àwọn travel wọn hàn eléyìí nìrìn àjò gbòròpá gbọ́lẹ̀ yé so wọ́n ní ọlọ́run ọba ọba ilẹ̀ ẹ̀kan lọ pẹ̀lú àánú rẹ̀ kò dárúkọ àsìkò kan kò sì dárúkọ distance kankan bẹ́ẹ̀ náà ni Ànábì sallam sọ bẹ́ẹ̀ so bí ṣíṣe bẹ́ẹ̀ hikima ń bẹ ń bẹ láti wá máa wá ẹ̀rí fún tí Ànábì sallam sọ problem yóò dálẹ̀ fún wa that is why tó fi jẹ́ pé a máa béèrè pé ẹn tó lọ sábùjá ń kọ́ àfáà tí ó dáhùn kó lẹ̀ ti fi ó dáhùn torí pé ọlọ́run ọ̀dárúkọ a distance kan yọ́ sẹ̀sẹ̀ wá máa béèrè pé kìlómítà lé mi mélòó ni Àbújá sí bí so kákúkú fílẹ̀ lórí urf ẹn tí ń lọ Àbújá lóòjọ́ ń kọ́ ojoojúmọ́ ibi tí ti ń sẹ́nu bóòdìlẹ̀ jẹ́ pé mo ń lọ síbì kan láti máa ṣiṣẹ́ kò mí ní pé èèyàn ò lè ṣe kọ́sùrù kò sì ní lè fi àwọ̀ ẹlẹ̀ torí pé ibòmí jìnà tó ẹgbẹ́ gbogbo ẹni tí ó bá lọ yóò 3 hours ìrìn kékeré kọ́ mo kúkú ń jíwá láti wùkárí tí sì wá tẹ lẹ́kṣọ̀ ní ní university bí ṣe tán bá bí mílẹ̀ rẹ̀ ṣe ìní mi ò rìnrìn àjò ìrìn àjò mọ́rin torí pé mo tètè dé mo tètè dé bí mo lọ mí ní pé ibi tí mo lọ ò so that is why tó fi jẹ́ pé ká fi ilẹ̀ lórí pé àlàádà àwọn èèyàn o ni ó decide kí ni ìrìn àjò mo rò pé agbọ́rí wọ́n ní eléyìí ó ní èyí tó tẹ̀wọ̀n jù nínú àwọn ọ̀rọ̀ àwọn àfà èwo ló wá dáa jù ká gbààwẹ̀ ni àbí ká má gbààwẹ̀ tá wà rìn àjò Sheikhul Islam Ibn Taymiyyah ó ní àwọn àfà fẹnu kò gbogbo àwọn àìmà inú wọn fẹnu kò wípé ó tọ́ ká gbààwẹ̀ tá a bá rìnrìn àjò ó sì tọ́ ká má ti wá nù súnnà wọ́n ní Ramadan ní àbí kìí ṣe Ramadan gbogbo ọjọ́ tàà bá ń gbààwẹ̀ tàà bá fẹ́ rìnrìn àjò a lè gbààwẹ̀ a sì lè má gbà ṣùgbọ́n ibi tí ìyapa ẹnu ti wá ní èwo ló dáa jù wọ́n ní àwọn àìmà mẹ́ta ó ní Malik àti Shafi'i àti Abu Hanifa wọ́n ní anna sawma liman ataqahu bila mashaqqa afdal ipe kágbààwẹ̀ fẹ́ntọ́ bá lè gbàwẹ̀ tí ò sí wàhálà kọ́ gbàwẹ̀ ń lọ dájú Imam Ahmad ó ní èyí tó dájú kó dàbí wàhálà bá wà ń bẹ̀ ó ní kọ́ mọ́ gbàwẹ̀ torí pé anẹ́bìsà àṣálà sọ wípé laysa minal birri as fi safar kò sí nínú wàre tá kà nínú tá wò nínú iṣẹ́ ẹ̀dá ipẹ́ àwọn ọmọ wùwá ọmọ sí dáa o ká gbààwẹ̀ tá a bá wà lórí ìrìnàjò bákanáà ọlọ́run ni inna Allaha anẹ́bísà sálẹ̀ ni inna Allaha yuhibbu an tu'ta rukhsahu ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí kéyìn ó tẹ̀lé ìdẹ̀kùn tó ṣe fún yàn eléèlẹ̀rí tí wọn àwọn míì sì ní méjèèjì náà ló lọ́lá torí pé kò sáburú fẹ́nìkan nínú wa omi ọgbàwẹ̀ nínú wa ẹlòmí ò ní gbà ẹni tí ń gbàwẹ̀ ò ní bú ẹni tí ọgbà ẹni tí ọgbà náà sì ní bú ẹni tí ń gbà àwọn kan wọ́n sọ wípé èyí tó bá rọrùn jù ló dáa jù èyí tó bá rọrùn fún yàn ló dáa jù tí ìrìn àjò yẹn tí mo ń lọ àìmọ́gbàwẹ̀ mi ní ó gbígbàwẹ̀ ni ó bá rọrùn fún mi olódájú torí pé ọlọ́ni yuridu Allahu bikumul yusr ọlọ́run fẹ́ ìdẹ̀kùn fún yín ni kò fẹ́ ìnira fún yín wọ́n ní èyí tó dájú ní àwọn ọ̀rọ̀ yìí ni pé gbogbo ẹnikẹ́ni tó bá rí kóhùn lágbára láti gba àwẹ̀ tí ò sì ní kó aburú kan àkọ́kọ́ kò sì ní jẹ́ pé kó lẹ láti ṣiṣẹ́ tó yẹ kó ṣe ní ìrìn àjò yẹn ẹ̀ẹ̀kejì eh, ẹlẹ́ẹ̀kẹta ni pé kò ní fi àwọn ohun tó jẹ́ al-afdol àwọn nǹkan mí kìí sọ̀rọ̀ yẹn o bẹ̀tí tó dáa ni kó ṣe tí ò ní pa lọ́wọ́ láti má ṣe for example à ń bọ̀ wá kà àwọn nẹ́bísà ọ̀sánlá wọn wà rìn àjò àwọn kan gbààwẹ̀ àwọn ẹlòmíì ọwọ́ lásán ní ló ní láti fi kọ́va oòrùn lórí ẹ̀ àwọn tó ní tó ní tó ní nǹkan jù tá a lè pè lọ́lọ́lá àwọn làwọn tó lọ́ aṣọ tí wọ́n fi kọ́va orí wọn ńgbà wọn á dé àyè kan torí pó ti rẹ̀ wọ́n ó ní anẹ́bísàásà ẹjẹ́ àsinmi ń bí ẹjẹ́ ká sinmi. so nígbà àwọn tó wá débi tí wọ́n ti sinmi gbogbo àwọn tó gbàwẹ̀ wọ́n wó kalẹ̀ ni àwọn tí ó gbàwẹ̀ àwọn làwọn wọ́n tó wọ́n ń ṣe tẹ́ǹtì tí wọ́n sọ̀ sí àwọn ni wọ́n lọ fún àwọn dábàá àwọn lómi àwọn lọ lọ sí inú igbó tán lọ já oúnjẹ tí àwọn ràkúnmí ó jẹ àwọn náà ń dáná ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹ̀ẹ̀rí páwọn tí ó gbà wọ́n ti kó gbogbo ládá lọ lónìí gbogbo ládàtọ̀ yẹ kárí gbogbo ẹ̀ làwọn ti kó lọ àwọn tí wọ́n á gbá àwẹ̀ wọn ráyè àti ṣe nǹkan kan torí pé iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe fúnra àwọn ẹlòmíì ní ṣe fún wọn Islam ò sì fẹ́ bẹ́ẹ̀ ní tó yẹ kó ṣe fúnra rẹ kó jẹ́ kẹ́lòmí ọmọ ṣe Islam fẹ́ bẹ́ẹ̀ so náà àwọn ní eléyìí ló dáa jù ní pé tá a bá rí pé lílọ ìrìn àjò wọn kò ní fa ìnira dání kágbàwẹ̀ tá a bá mọ̀ pé yóò fa ìnira dání kámágbàwẹ̀ bákan náà gbogbo ẹnikẹ́ni tí bá yan náfílà kìí ṣe Ramadan mọ́ kàn gbáwẹ̀ lásán ni amiru nafsa òun anafsi ó ní asíwájú ààrẹ kò lásíwájú kankan bọ́ bá ti bú ní ó ṣèjọba rẹ̀ tó bá wù kọjá àwẹ̀ kó bá wù kó complete àwẹ̀ kò sẹ́ni kankan tí ó bú pẹ́ẹ̀pẹ́ẹ̀ torí pé èyí e, tí ń ṣe gangan fún rẹ̀ kìí sọ̀rọ̀ èèyàn wọ́n ní àyàfi hajj nìkan àti umra ẹni ó lọ sí hajj tó ti ṣe hajj farilla tẹ́lẹ̀ tó wá lọ sí hajj náfílà kò wá ní torí pé náfílà ní kó ní ìní parí iṣẹ́ hajj tó bá ti bẹ̀rẹ̀ rẹ̀ ó ti dandan kó complete bẹ́ẹ̀ náà ni ẹni ó lọ umra umra ìsọ̀rọ̀ èèyàn but tàbá ní uh, almutanafil amiru nafsahu nafsihi a jẹ́ pé òun náà lè fi umra lẹ́wọ̀n ní rárá umra o tó bá ti bẹ̀rẹ̀ rẹ̀ ọ parí ẹ̀ e, torí pé ọlọ́run ní wa atimul hajja wal umrata lillah ẹ e parí hajj àti umra torí tọ́lọ́run so ọ̀wọ́ èèyàn yàtọ̀ sí yẹn gbogbo tẹ́yàn bá ń ṣe ní náfílà èèyàn lè fi ilẹ̀ tí ó bá mọ̀ pé òun ò lágbára rẹ̀ so téèyàn bá wá gbáwẹ̀ ó wá rí pé òun rìnrìn àjò ó rí pé wàhálà ó wà fún un ó lè jáwẹ̀ rẹ̀ téèyàn bá sì rí pé kò sí wàhálà kankan ó lè gbàwẹ̀ rẹ̀ kò sáburú ẹlòmíì lè gbàwẹ̀ kún ó pè wá sí ibi wọ̀límà kí ni ó ṣe torí pé anabi sallallahu alayhi wa sọ so dídá oyin ní ìsìn ó ti di gẹ́gẹ́ bí ọ̀ràn èèyàn fa'in kana muftiran falyuftir fa'in kana muftiran falyut'im tó tí ó bá gbààwẹ̀ kó jẹun in tó gbàgbé wá ní oúnjẹ wòlímà wa in kana sa'iman falyusalli tó bá pé ó ń gbààwẹ̀ ni kó gbàdúà fáwọn tí ń ṣe wòlímà that means pé òun náà fún rẹ̀ kìí ṣe pé ó pa dandan kó rẹ̀ torí wòlímà yẹn so àwọn afáwa ni tó bá wá jẹ́ pé yóò mú ìbínú dání fún ọ̀dọ̀ àwọn ẹni tó pè àbí yóò jẹ́ ìjà okùn ẹbí àìmọ́jẹun níbẹ̀ ó lè fa ìjà okùn ẹbí wọ́n ní ó ti padànà jẹun bẹ̀ nìsìn so yóò já àwẹ̀ rẹ̀ òun náà jẹun pẹ̀lú àwọn tó bí ẹbí rẹ̀ kọ́mọ́dún nìkan eléyìí ni àràyé tó wà lórí hadithi aisha hadith ẹlẹ́kejì ó ní hadith anas ibn malik radiyallahu anhu qala kunna nusafiru ma'a an-nabi sallallahu alayhi wa sallam falam ya'ibu as-sa'im ala al-muftir wala al-muftir ala as-sa'im hadith anas radiyallahu anhu ó ní a máa ń lọ ìrìn àjò pẹ̀lú ànábì sallallahu alayhi wa ẹni tí ń gbààwẹ̀ kò ní rí àléébù ẹni tí ó gbà ẹni tí ó gbà kò ní rí àlébù ẹni tí ń gbà níbi ó fi hàn pé gbígbààwẹ̀ àti àti àìmọ́gbà nírí àjò nǹkankan náà ni kò sáburú nú ẹ̀ torí pé ẹnìkan ò ní rí àjùlọ lórí ẹnìkan lópin ìgbà tí ìbá ti ṣe pé wàhálà bá ń bẹ nínú ìrìn àjò náà bákan náà eré tún fi nǹkankan hàn wípé masala tó bá jẹ́ khilaf ni tó bá pé ìyàpẹ̀ inú bá ń bẹ lórí ẹ̀ ẹni pé ààyè gbà wá ààyè gbà wá lópin ìgbà tó bá pé gbogbo ìjìtìhádì tá a bá ṣe ìjìtìhádì lórí àwọn ẹ̀rí ni kì í ṣe pẹ̀lú ìfẹ́ inú bet gbogbo masala tí ẹ bá ti ṣe masala ìjìtìhádì a gbọ́dọ̀ dán wò káwá ní a máa ṣe ìṣìáàdì ara wa lórí pé nọ́ọ̀sìsì ni ẹnìkan gbọ́dọ̀ ṣe nam so ọ̀rọ̀ lórí gbígbàwẹ̀ lórí ìrìn àjò àti sọ̀rọ̀ lórí lórí hadith tó kọjá hadith ẹlẹ́ẹ̀kẹta ó ní hadith abi ó ní an abi darda qala kharajna ma'a rasulillahi sallallahu fi shahri ramadan في حر شديد حتى إن كاد أو إن كان أحدنا لا يضع يده على رأسه من شدة الحر وما فينا صائم إلا رسول الله صلى الله عليه وسلم وعبد الله ابن رواحة أني أبو درداء أولا أجاد له إني أجو فلو النبي صلى الله عليه وسلم nínú رمضان ننو ooru tí àsìkò gbóná yìnyín oòrùn hatta in kana ahaduna la yadau yadahu ala ra'si min shiddati al-har ọ̀kan wa ó lè gbé ọwọ́ rẹ̀ sórí torí oòrùn wa ma fina sahimu illa rasulullahi sallallahu alaihi wasallam wa abdullahi ibn rawaha kò sẹ́ni kankan wa tó gbáwẹ̀ àyàfi annabi sallallahu alaihi wasallam àti abdullahi ibn rawaha so hadith yìí àkọ́kọ́ náà síwájú ká tó sàlàyé lórí hadith hadith yìí gangan an ummi darda an abi darda exactly bó ti wà ní ẹni ó gba hadith gangan wá ó ní ummi darda ìyàwó abu darda so àwọn afáàmà ní riwayatu zawja an zawjin riwaya tí ìyàwó gbà látọ̀dọ̀ ọkọ ẹ̀ tàwa ni ummu darda torí pé irú àwọn nǹkan báyìí máa ń rújú gbogbo ẹ̀ sí ní àwọn àfáà ní hadith gbogbo ẹ̀ pátá na máa ń tọ pínpín Ummu Darda méjì ni eh, Darda gangan fún rẹ̀ ọmọ Abu Darda ìyàwó rẹ̀ ẹn tó bí eh, Darda yìí ni wọ́n sọ̀rọ̀ bá ń bí wọ́n pe Ummu àkọ́kọ́ al èyí ni pé ìyá àgbà wọ́n ń pe umar dada ẹlẹ́ẹ̀kejì mama kékeré eh so mama àgbà tó bí darda òun sahabi lòun òun rí ànábi sallallahu alaihi wasallam ṣùgbọ́n mama kékeré òun èkí ń sahabi òun ò rí sallallahu alaihi wasallam òun gangan wá ní tí wọ́n sọ̀rọ̀ bàtà ẹ bá gbọ́ pé umar dada ó gba àdísì wá láti ọ̀dọ̀ abu darda ìyá kékeré náà mi ìyá kékeré wá ní àfá àgbàlagbà ni obìnrin tí wọ́n fi ń jorí obìnrin ni onímímọ̀ ni onífíkíù ni bákanáà gbogbo hikma Abu Darda ọ̀dọ̀ rẹ̀ lọ́wà torí pé ó jẹ́ ọmọ òrukàn lọ́dọ̀ Abu Darda láti gbà tó ti wà ń kékeré so gbogbo bí tí Abu Darda bá wà ibẹ̀ ni ó wà wọ́n ní sẹ́mọ́rú Abu Darda nígbà náà ó wà ní Dimashq àwọn ará Dimashq wọ́n ní al'ada sọ̀kan tí àwọn aláraba ma wọ́n tán máa ń ṣe fìlà papọ̀ rẹ̀ ti sin civilization ló dín fìlà yẹn tóbi tẹ́lẹ̀ dáàmà torí pé wọ́n dé fìlà yẹn wọ́n fi borí wọn torí eruku Sahara so ibẹ̀ ní máa ń gbé ọmọ pọ̀n sí <laughs> sẹ́yìn so gbogbo àti ọba kakẹ́ fáwọn èèyàn ọmọ ń wà pẹ̀lú ẹ̀ tó bá wà ń sáwú ọmọ ń wà pẹ̀lú obìnrin sí ni so nígbà tó di pé gbogbo ọgbà tí Abu Darda gbogbo omi tí ó bá ti kàkéwú fún àwọn èèyàn gbogbo ẹ̀ ní gbọ́ láti kékeré òun ló ti bẹ̀rẹ̀ sí al-Qur'an so ń bọ̀ wá ti di pé ó ti ń dàgbà tó fẹ́ tó bí rọ ọmọ yìí ni Abu Darda bá ní ìsìn ìwọ náà ma lọ sí sáwú obìnrin torí o ti tó obìnrin tí lọ sáwọ obìnrin sìn kò yẹ kó máa wà ní sáwọ ọkùnrin mọ́ so ńgbà tó wá tó wá rọra dàgbà díẹ̀ wọ́n rí pé irú wíwọra wọn tí wọ́n ra wọn pẹ̀lú abúdàdàgbà kò sí nǹkan míì ju pé kó fẹ́ lọ ó wá ṣe khidba rẹ̀ lọ́dọ̀ àwọn tó jẹ́ ẹbí ẹ̀ wọ́n á fún ó wá fẹ́ so látìgbà tó ti wà ń kékeré ló ti há Qur'an látọ̀dọ̀ Abu Darda so lẹ́yìn ìgbà tó tún wá dàgbà tán kò tún kò yé máa kakí lọ́dọ̀ àbúrúdàdà eléyìí challenge ni fún wa àwa àfà tá níyàwó tá lè kọ́yàwó wa ní kéwú pàápàá jùlọ challenge náà fún ni fáwọn obìnrin míì náà tó yẹ pé wọ́n ní mọ̀ lé wọn ò ní gbà torí pé ẹ̀ẹ̀lẹ́ wọ́n ní ẹ lè mú ẹṣin lọ sódò ẹ lè tí láṣẹ kó mú mi ẹlòmí ìyá ọkọ rẹ̀ àáfàá ni ṣùgbọ́n ìyàwó ń kọ́ òun ọ̀fẹ́ já àáfàá òun kò sì síbẹ̀ sí fẹ́ ṣe so abu abu Ummu Darda àáfàá àgbà ni lásìkò rẹ̀ bákanáà Abu Darda ó wà nù àwọn ọkùnrin mẹ́rin tí wọ́n tí wọ́n há al-Qur'an iwájú annabi sallallahu alaihi wasallam àwọn mẹ́rin péré ni riwaya mi ní márùn ni ẹ wò bí àwọn sahaba ṣe tó àwọn márùn péré ni wọ́n há al-Qur'an pátápátá rẹ̀ síwájú ká annabi sallallahu alaihi wasallam tó kú àwọn míì wọ́n padà wá há lẹ́yìn annabi annabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n Abu Darda ó wà nínú àwọn tí wọ́n ha al-Qur'an níwájú ànẹ́bí sàásálàm wọ́n sì ní àgbọ́ pé ó tó ka kíwú lọ́dọ̀ ẹlòmíì mà yàtọ̀ sànẹ́bí sàásálàm gbogbo ìgbésí ayé ẹ̀ láti bàtó ti wọnú Dimashq kò níṣẹ́ mi ti ń ṣe ju kọ́ máa àwọn ará Dimashq ní al-Qur'an lọ kò tètè gbẹ̀sìn ó gbẹ̀sìn ní ogun Badr ni ṣùgbọ́n nígbà ogun Uhud dé ṣe mọ̀ pé ànẹ́bìsà àṣálà ní kí àwọn kan kan wà lórí nígbà tí wọ́n wá kú òǹbẹ̀ táwọn kèfèrí dé tán bẹ̀rẹ̀ sí pa àwọn mùsùlùmí àwọn ẹyẹ tí wọ́n wà pẹ̀lú ànẹ́bìsà àṣálà àwọn méjìlá ni Abu Darda jẹ́ kan nù wọn so nígbà tí àwọn àwọn Quraysh in tí wọ́n sáfẹ́ nìkún dé ọ̀dọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam àwọn ọkùnrin méjìlá yẹn tánàbí bá ní tani ọlọ kojú àwọn Kùrẹ́ṣì àbúdàdá ò ní èmì ní anábì ní àjókò náà tẹ́lómi bá náwó anábì lọ wọ́n á pa wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan báhùn tó wá di pé àbúdàdá nìkan ló kù pẹ̀lú anábì sallallahu alayhi wa sallam tàbí bá ní ní ìsinmi lọ lọ́wọ́ lọ gbogbo sẹ́tàwọn ọkùnrin mọ́kànláhùn tún orí ṣe wọ́n gún débi pé ibi tí àwọn ìdà nkankan tó ti bá lọ́wọ́ ọwọ́ yẹ paralyze ni so Abu Darda níjọ́ náà ni Ànábì sallam ní imal farisu uwaimir ẹni pé alfaris o ni brave ẹni tó ń jagunjagun pé àà ah, ah, sàdánkátà rẹ̀ jagunjagun uwaimir Abu Darda أنس ابن مالك أني مات النبي صلى الله عليه وسلم ولم يجمع القرآن غير أربعة نيبات أنا بس سلام كوكو سنيوها القرآن جوا ميرين له أبو درداء ولا كوكو إليك جوا معاذ ابن جبل أتي زيد ابن ثابت أبي أتي أبو زيد أبو زيد بيبقى داركو زيد ابن ثابت أبو زيد يورو كيبا زيد ابن ثابت بيكو eléyìn abu zaid kúníyà rẹ̀ ni al'ansari ó kọ rẹ̀ thabit ibn zaid so àwọn márùn àwọn mẹ́rin yẹn àwọn ni wọ́n há alkùrán níwájú anabi sallallahu alaihi wasallam bákanáà ibn mas'ud a ń sọ̀rọ̀ rẹ̀ lóòtọ́ lóòtọ́ náwànú àwọn afá alkùrán ṣùgbọ́n gan fún rẹ̀ ó ní àyà àmì súra 70 súras lòun há níwájú anabi sallallahu alaihi wasallam so kò há gbogbo ẹ̀ gbogbo àwọn khulafa mẹ́rẹ̀ẹ̀rin ẹni ọha al-Qur'ani ẹ̀yìn kan ṣoṣo ni wọ́n o ni Uthman ibn Affan so ilé ìfihàn pé àjùlọ tọ́lọ̀ máa ń ṣe fún àwọn èèyàn ó yàtọ̀ náà ní ìsìn nínú gbogbo àwọn khulafa gbogbo orú bọ́lọ̀ ń ṣe ṣe oore fún wọn tóhun wọn ọha al-Qur'ani sayidina Abubakar ọha sayidina Uthman ọha Umar kọ̀ha bẹ́ẹ̀ ni Ali ọha ṣùgbọ́n sayidina Uthman òun hàn alukur'an so báyìí ni ọlọ́run sí máa ń ṣe àjùlọ fún ẹ̀dá Abu Darda ó ní síwájú kóhun tó gbẹ̀sìn oníṣòwò lòun òun sì ń rí owó dáadáa nígbà tó wọ́n á gbẹ̀sìn tán òun fẹ́ pa méjèèjì pọ̀ kóhun máa ṣẹ̀sìn kóhun sì tún máa wá ṣe tìjára òun á rí pé káì lọ́dọ̀ òun méjèèjì ò ṣe papọ̀ ló bá fi tìjára lẹ̀ ló wá dojúkọ ẹ̀sìn lọ́dọ̀ ti ẹ̀nìyàn eléyìí ni àwọn tí àwọn súfí tí wọ́n gbá mú wàrás àwọn sàhábà tó pọ̀ méjèèjì wọn kó pọ̀ wọn ò sì dínkàn kù torí pé ẹ̀sìn wọn ò dínkù bẹ́ẹ̀ ni wíwá ohun náà sì dínkù so téèyàn bá nípa méjèèjì pọ̀ ló dáa jù ṣùgbọ́n kéèyàn wá jókòó ka láti máa ṣiṣẹ́ èyí ò ní ọ̀dá báyìí ni Abu Darda kìí ṣe pé ò ṣiṣẹ́ àìgbàgbọ́yé kí ni Abu Darda bó ló ti ń ṣe ló fàtàwọn fi rò pé bóyá Abu Darda kò ṣiṣẹ́ kankan pẹ́ẹ̀pẹ́ ọwọ́ tí ń ṣe nu ìbádà Abu Darda ní àsìkò Sayyidina Umar ẹn tí Sayyidina Umar fi ṣe olórí ní Dimashq ó kọ lẹ́tà wá ipe àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí gba ẹ̀sìn tí ì má Palestine àti Hims wọ́n ti ń gbẹ̀sìn ṣùgbọ́n kò sẹ́ni tí ó kàn wọ́n ní Al-Qur'an ìkakúka ni wọ́n máa ka Al-Qur'an kí Sayyidina Umar kó fáwọn ní àwọn tí wọ́n máa ka Al-Qur'an lọ́wọ́ pé àwọn sàhábé annabi sallam tí wọ́n wà lásìkò náà tí wọ́n ha al ó pe Mu'adh ibn Jabal ó pe Ubadat ibn Samit àti abu darda àti ubay ibn ka'b àti abu ayyub al-ansari ló wá sọ pé tọ́ àwọn ará dimashq wọ́n kọ lẹ́tà wa wọ́n ń fẹ́ ìrànlọ́wọ́ ẹni tí ó lọ káwọn ní Qur'an kí ni tẹ́rí sí wọ́n ni kí ni táwọn rí àwọn orí nǹkankan sí ju pé káwọn gbéra káwọn lọ kọ́ wọn Qur'an lọ ṣùgbọ́n ẹnìkan àwọn méjì péré làwọn tọrọ ó zèrè fún Abu Ayyub wọn ò lálàáfíà dáadáa Ubay ibn Kab àgbàlagbà ni káwọn ò sí Madina àwọn mẹ́rin wọn á gbéra wọn lọ nínú wọn Abu dada so Sayyidina Umar wa sọ pé tí ẹ bá lọ tí ẹ bá ti ims ni ẹ ti bẹ̀rẹ̀ ims yẹn oko lòun Dimashq ìlú lòun lọ́wọ́ ni pé àwọn ará oko wọn ní wọ́n tètè máa ń gbọ́ nǹkan yé tẹ́ ẹ bá rí wọn nínú wọn ọlọ́nsẹ̀lómi tọ́ pé mọ̀lákìn ní tẹ́ ẹ bá ti ń kà á fún bẹ́ẹ̀ náà ni ó sì máa ha tó tẹ́ bá ti wá rí ẹn tí ọlọ́run ṣe irú ẹ̀ fún ẹ̀fún mọ́dọ̀ ẹ̀tún fún náà ní àwọn kankan máa kọ́ wọn tó bá ti wá rí pé ìmọ̀ ti gùn wọn ní hims ìwọ dìde lọ sí Dimashq ìwọ lọ sí Palestine ìwọ lọ sí bíbáì bó ti pín wọn nù so báyìí náà wá wà títí títí Abu Darda kò gbò ní Dimashq títí ó fi kú so àwọn sàábí annabi sallallahu alaihi wasallam tilẹ̀ pé a ti fi irú kíní ilẹ̀ torí pé àsìkò tí ma ń gbà so àdísì àwọn fáídà tó wà nú ẹ̀ Allahu àwọn fáìdà tó wà nù àdísì àkọ́kọ́ ni pé jawazu siyam fi safar a ti sọ̀rọ̀ lórí ẹ̀ pé ẹ̀tọ́ ni kò sí aburú ká gbàwẹ̀ ní gbàtà bá wà ní ìrìn àjò bákan náà kò sí àtakò nínú àwọn àdísì tó wá lórí pé laysa min albirri as-siyam fi safar torí pé tí a bá wo àdísì gangan wọ́n wà nínú àjò wọ́n wá sunkún bá Ànábì sallallahu pé ara ni àwọn èèyàn anẹ́bísà sẹ́lẹ̀ wá pè wọn jọ ọwá ní kún fún ní omi lójú wọn anẹ́bísà sẹ́lẹ̀ ti mu omi náà tó jáwẹ̀ rẹ̀ kí ni èyí túmọ̀ sí pé káwọn náà jáwẹ̀ wọn so kọ̀ wá pẹ́ anẹ́bísà sẹ́lẹ̀ wá rí pé wọ́n tò lórí arákùnrin kan ló wá ń bi wọ́n lè rí ta ní ẹni tí wọ́n tò lórí ẹ̀ pé lágbájá ni ó dákú kí ló dé wọ́n ní kọjá ẹ̀wọ̀n ń gbààwẹ̀ àwọn ìfà sí aṣọ pé lé ìsàmìnà bírí àṣìyàmù fi sàfà kì í ṣe iṣẹ́ eré ni ká gbààwẹ̀ nínú ìrìn àjò this is why tó fi jẹ́ pé ma'rifatu sábàb ká mọ̀ kí ni sábàbí hadith gẹ́gẹ́ bó ti yẹ ká mọ̀ sábàbí aya ló ṣe wà very important torí pé téèyàn bá gba eléyìí nìkan mú gbogbo ẹni tó bá ní gbígbàwẹ̀ ní ìrìn àjò kò sáburú àbàjá ni a ní ṣe bá nàbí sàásàlám sọ pé laysa minal birri as-siyamu fi safar bákan náà kò má kí ni sábàbù hadith yẹn bákan náà ilé fi irú ìjihad tánàbí sàásàlám ń ṣe tó bá wà nípa ìbádà tó ń ti pé Ọlọ́run bá forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn bẹ̀tọ́n ti bẹ́ẹ̀ náà nẹ́bsà sálà ò ṣe ìtìká lórí èyàn ó tún ṣe ìbádà ju àwọn sàhábé rẹ̀ lọ bákanáà àwọn afá ní kò sí aburú tí bùkátà bá wà káwọn èèyàn mọ̀ pé èèyàn ń gbáwẹ̀ èèyàn ń gbáwẹ̀ nísìmọ̀ ń gbáwẹ̀ láàrin àwa tí a gbáwẹ̀ máa sọ pé ah ẹ̀bọ́ mọ́ ń gbáwẹ̀ lónìí <laughs> kí ni tó mú mọ́ ń gbáwẹ̀ dárí kò sí nǹkan kan so eléyìn ni ọ̀dá torí pé ó ti dìrìyà bet tí bùkátà bá mú káwọn èèyàn mọ̀ pé mọ́ ń gbáwẹ̀ kò sáburú náà gẹ́gẹ́ bí àwọn sàábí anẹ́bsà sálàm bẹ́ẹ̀ sì mọ̀ pé ànábì ń gbáwẹ̀ nínú gbogbo wọn ò nìkan nígbàwẹ̀ àti ọ̀rọ̀ àà bákan náà anẹ́bísà sálàm ní tí ẹnìkan bá bú mi àbọ́ fẹ́ bá mi jà kí ni kí n sọ ẹni sọ ìmọ̀ ń gbà wẹ̀ so níbí mi ò ṣe tí ó burú torí pé kí ó kí n lè kó ọ̀rọ̀ ìjà yun kúrò ní ẹgbẹ́ mi mo sọ à ah, èmi ń gbà wẹ̀ so eléyìí ni àwọn bùkátà tó yẹ kéèyàn lè sọ wípé mọ̀ ń gbà wẹ̀ kọ̀wọ́ wá dá ipé ń gbà wẹ̀ ọ́ àmọ́ sọ nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ pé ah ẹ̀gbọ́n ló ni mọ̀ ń gbà wẹ̀ kò sí bùkátà pé ká mọ̀ pọ̀n gbá àwẹ̀ eléyìí ọ̀dá ń tiẹ̀ alam àfá alásìkò ti fi àsìkò àwa ìta ṣe dédé ọlọ́run kó fún aládẹ̀ ìta ṣe ọlọ́run kí ó forí ẹ̀jì wọn wassalamu alaikum warahmatullah نعم تفضل اي نعم سيدنا عمر نعم wọ́n ṣe ìjáde well ala kulli hal ṣe rí ibi tí torí pé mo rí ìjáde wọn mo rí kódà gbà mo wà ń kéke mo rí i ìjáde tí àwọn èèyàn jáde tí mo rí bóyá àwọn teblig àwọn ni wọ́n máa ń ṣe irú jáde báyìí mi ò tún máa wọn ẹlòmíì tó ń ṣe o ó ní pé kò dákọ́ pé ìjáde wa yóò jẹ́ tahsilul hasil nǹkan tá a ti ní ká tún wá mú wá ṣe understand nígbà tó jẹ́ pé mo ló ń jẹ ń lé táwọn tí ò sì ló ń jẹ ń bẹ kí n wá gbóúnjẹun lọ fẹ́ tó ló ń jẹ ń lé kí ni mo ṣe tahsilul hasil nìyẹn torí pé ń gbà míì láwọn tí mo máa rí tí wọ́n wá sí tí wọ́n máa ń wá sí jọ́ọ̀sì o tí wọ́n sì máa wá sí nurudin àwa ń kékeré àwa ń kéwú lọ́wọ́ ni a sì mọ̀ pé gbogbo táwọn pípò yìí ń sọ àṣìṣe ń pọ̀ nù ẹ̀ ọmọ kékeré sì ni wá à ń kọ́ kéwú lọ́wọ́ I understand pé àṣìṣe pọ̀ nínú àwọn tí àwọn pípò yìí wà torí pé ìgbà míì tán máa ń ṣe tán bá wọnú mọ́síláṣí ni pé wọ́n lè lọ wọ́n lè pọ̀ wọ́n lọ bá individual lẹ́yìn ìgbà tẹ́ bá gbọ́ wáàzì olúkúlùkù tán àwọn àfáà wa wọ́n ṣe wáàzì fún wa a sì ń gbọ́rú wáàzì tí wọ́n ṣe fún wa wọ́n mú nọ́ọ̀sì alukur'ani wa wọ́n mú sunna nabi sallallahu alaihi wasallam wa ṣùgbọ́n tí wọn ò rí bẹ́ẹ̀ àwọn kísọ̀s lásán inú wọn máa mú wá téèyàn bá sì wà bọ́ gbogbo àwọn nǹkan tí ń mú wá ń gbà yín gan bó ti jẹ́ pé ọmọdé ni wá àmọ́ pàṣìṣe wà nù ẹ̀ that means òun gan fún rẹ̀ ó ní ìdí kíni ó ní ìdí ẹ̀kọ́ ẹni tí ó bá kọ́yàn ní nǹkan fákìdù ṣe láyò tí ẹni tí ò ní nǹkan ò ní fún yẹn ní nǹkan so àsìkò tí ó wà fi jáde kókó wá fásìkò yóò fi wá ìmà ló fi lé orí jù bákanáà àwọn kankan wà tó ń pè ní ìwọ̀ ìwọ̀ yẹn èyí tí ń jẹ́ wájìb wà èyí tí ń jẹ́ mustahabi wà agọ̀ ní kéyàn ó gbára mọ́ mustahabi kó fi wájìb lẹ̀ ẹni ó níyàwó tó tí ó sì fún jẹ́ lẹ́ẹ̀lé fúyàwó tí ó sì kó lọ sí jáde sí lè ń dáa ta lọ sọ fún pé ọlọ́run ọlọ́run sọ ìwọ̀ yun kúrò lórí ẹ̀ eléyìí ni wájib léyìí sọ pé àwọn agbègbè tẹ́ lọ yun ibi wọ́n ti bùkátà ilmu yun gangan ẹ̀ ní lọ síbẹ̀ àwọn èèyàn wà nù oko tí ò rẹ́ni tí ọkàn wọn kéwú wáìtà ni wárú èèyàn ká wá àfáà lọ síbẹ̀ kọ́ máa kọ́ wọn kí ó kà sì máa fún wọn lówó in tí Sayyidina Umar ṣe àwọn àfáà nínú àwọn sàhábà ló kójọ kò kẹ́kọ́ anybody jọ nínú wọn náà ló sì ti sẹ́ndì mẹ́rin ó sì plan báwo ni wọ́n sì ṣe torí plan Sayyidina Umar ó gba ọgbọ́n gan ó ní ẹ bẹ̀rẹ̀ láti bí ó sì sọ reason tó ń fi ní kẹ́ ẹ bẹ̀rẹ̀ ni pé àwọn ará oko ọlọ́run fún wọn lọ́pọlọ wọn ní understanding ní ìsìn ní ìsìn tẹ́ bá kọ wọn ní nǹkan wọ́n sì mà so tẹ́ bá ti wá ríru àwọn tọ́lọ́n fún lẹ́bùn yun ẹ fà wọ́n mara ẹ kọ́ wọn dáadáa táwọn náà bá ti wá mọ̀ tán ẹ kó àwọn èèyàn jọ fáwọn náà tẹ́ bá ti wá rí pé wọ́n ti mọ alukur'an yẹn ẹ wá pínra yín ìwọ lọ síbí ìwọ lọ sọ́hùn ìwọ lọ síbí ṣé kìí ṣe plan nìyẹn owó oúnjẹ wọn gọ́ọ̀mẹ́ntì ni wọ́n máa sanwó ẹ̀ kìí ṣe pé wọ́n fi ìyàwó lẹ́lẹ́ pẹ̀lú ebi ṣe understand gbogbo jáde tí ó bá ti jẹ́ pé mo jáde lọ o mo wá fi in tí ń jẹ́ wájìbù lẹ̀ sí sọ́rùn ara mi láì ṣe eléyìn èsè jáde pẹ́ẹ̀pẹ́ ó dàbí ẹni tí ń kírun náfílà tásìkò àsùbá àfi lọ tí ó sì kásùbá àwọn náfílà náà ní sàǹkí lọ ṣé à ní sọpá gọ̀ lélẹ̀ o torí pé kó fi òní dọ̀la fi kí náfìlà kò tó fàrí lẹ́yọ̀ kan tọ́lọ̀ ń ṣe lọ́rùn lórí and that is it so whatever tá a bá máa ṣe gbogbo nǹkan ká ní plan báwo la ti máa ṣe kì ṣe pé just like that kó wá jẹ́ pé another thing ni pé orí àkídà kan ní kíní ẹ̀ ti wáyé àkídà náà sì burú àkídà ahmadiyya ni so àwọn náà nírú kí ni taqiyya ti ṣíà ni wọ́n ní sọ gbòǹgbò rẹ̀ ẹni ó lọ sí Pakistan ni ó lọ rí aslu rẹ̀ tó bá dé Pakistan àbí India so ẹn tí wọ́n bá sì ti rí pé ó ti wọ kíní ń dáadáa ó ti wà lẹ́jẹ̀ wọ́n ní fi hàn o kò ní ìmà ó sì ní undo and undo tí í ṣe lórí ẹ̀sìn Islam wọ́n ní tíra tiwọn náà tó yẹ pé ọlá ti ṣe báyìí ò ní ṣe báyìí ọlá ti ṣe báyìí ò ní ṣe báyìí àwọn tó ẹ̀ máa kà ní. so ń gbọ́ ọ̀yá ẹ̀ máa fún Ahmad al-Ghulam ní àpẹẹlẹ ju anabi sallallahu alayhi wa sallam lọ débi pé ẹ fi gbà pé Ahmad Ghulam náà anabi ló náà dàndátì sọ àtó fi jẹ́ pé wọ́n yìí kọ́yàn lẹ́sìn kódà ilé kéwú tán sí ní Nàìjíríà ẹ mú ẹni ọba ka Ahmadiyya ẹ rí pé gbòǹgbò ẹ̀sìn kọ̀ mọ́ In tó máa mà náà ní western education dáadáa àmọ́ ẹ̀sìn gbòǹgbò ẹ̀ ìbáàdà àwọn ìdájọ́ súnnà Ànábì sallallahu alaihi wasallam kò ní ìmọ̀ so that's the problem kì í ṣe pé bọ́yá ìjáde ọ̀dá téèyàn bá máa jáde lọ kọ́ mọ kí ni tó jáde lọ fún ballighu anni walau ayata wíhun kìí ṣe kẹ́yìn kan wá mú àyà kan kọ́ á máa káàkiri òun kọ́ sóhun náà ní kankan míì ni òun náà ní nǹkan mi tóhun tóhun náà kà bet tí ó bá ti ẹ̀wà dé mo wà ń bì kan mo rí pé wọ́n ṣe àṣìṣe kan èmi náà sì mọ ẹyọ kan èmi náà ah, ẹ torí pé mo mọ̀ pé ọlọ́run sọ báyìí àmọ́ ọ̀wọ́ àyà kan tí mo mọ̀ níwọ̀n a máa gbé káàkiri mo ti dà fáànù èyí àṣìṣe ni

ṣe àwọn àwọn nǹkan wà tó yẹ pé ọ̀ràn èèyàn ti yín ni kélòmí ọwá máa ṣe fún yín for example nígbà tí wọ́n wà ní àjò yẹn mẹ́rin ti sọ̀kalẹ̀ yẹn in tán máa ń ṣe ni pé olúkálùkù yóò máa ta tẹ́ǹtì ibi tí ó sọ̀sẹ̀ so you understand ọwọ́ in tí àwọn sàhábà máa ṣe ni ti sàhábà ànábì sallallahu alaihi wasallam tí ànábì sallallahu alaihi wasallam tó wọ́n ta wọn ò lè fi ànábì sallallahu alaihi láti máa ta tẹ́ǹtì àbí bẹ́ẹ̀ kọ́ ok now ní ìsà àwọn tó kalẹ̀ wọn gbogbo tẹ́ǹtì tí wọ́n pátá àwọn tí wọn ọ̀gbà rẹ̀ ni wọ́n ṣe léè tó sì jẹ́ pé ó yẹ káwọn náà ṣiṣẹ́ nígbà lásìkò náà ẹlòmíì ní ṣiṣẹ́ fún wọn torí pé ni wọ́n gbà rẹ̀ ní nírin àjò in tí mo mìn ní ṣùgbọ́n pé obìnrin agba ọmọ ọ̀dọ̀ fún lásìkò anẹ́bísà sálàm àwọn náà ń sìk fún kádàm Fatima ọmọ ànẹ́bìsà àṣálàm ó wá lọ́dọ̀ ànẹ́bìsà àṣálàm pẹ̀lú àwọn ẹrú tí wọ́n mú lógun ẹfẹ́mi lẹ́lẹ́ ọ̀kan kọmọ ẹ̀kùnmi àti ṣiṣẹ́ bó tilẹ̀ jẹ́ pé ànẹ́bìsà àṣálàm ò fún ṣùgbọ́n agbọ́ ti asma ọmọ sayidina abubakar ìyàwó azubair irú bó ṣe ń ṣiṣẹ́ tó yẹ pé ó ní sayidina abdullahi ibn amin azubair ibn awam òun fẹ́ kò ní nǹkan kan ọwọ́ tó ní ẹ̀sìn ẹ̀sìn náà fi ń jagun ni òun lọ wọ́n lọ sóko tán lọ ṣẹ́gi òun ó tún jẹ́ ewé in tó wọn ó fi fún àwọn ẹṣin nù tó wọn ó fi fún wọn lóúnjẹ nígbà tó bá tún délé òun lọ wọ́n lọ èlùbọ́ lọ wọ́n dáná òun lòun ó tún gún kíní grass tó tó gbé wá tí ó fún ẹṣin lóúnjẹ so gbogbo àwọn nǹkan tí ẹṣin ń bùkátà ṣe mọ bí ẹ ṣíṣe wàhálà ẹṣin obìnrin ò ní ṣe lẹ́yìn oúnjẹ tí ó tún dáná gbogbo iṣẹ́ pátá òní ń ṣe ìwà ń rúbọ̀ ń jọ kan anẹ́bísà sẹ́lẹ̀m àti àwọn sàábẹ̀ wa pàdé ẹ̀ lójú ọ̀nà tó gbẹ́rù lórí àì anẹ́bí wa sọ fún pé gun ẹ̀sìn àmì gun ràkúnmí ló wà ní àà ọmọ ẹ ọwọ́ adélé ó sọ fọ́kọ̀ ẹ pé mò ń bọ̀ látòkó mo pàdé ànábì sàásálàm lójú ọ̀nà dé pé ànábì sàásálàm ní kí n gùn mo ní mo kọ̀ ó ti rẹ̀ mí ṣùgbọ́n n tí ò jẹ́ gùn mo rántí owú tó máa ń jẹ lọ́wọ́ ní subhanallah sí ànábì sàásálàm ni wọ́n àjòwú fún èyí tó ṣe gan ló fi lágbára lórí ẹ̀mí mi ju wàhálà tí mo ń wú ọ̀ tó ń ṣe lọ anẹ́bìsà àsálàmù sọ pé ẹwà ẹ má fi ìyàwó yín ṣiṣẹ́ bàbá ẹni ọmọ tá ń wí wà níbẹ̀ òun náà sọ kálímà ẹyọ kan kò pé ọkọ rẹ̀ pé wá kí ló dé tí tọ́mọ mi ń lọ já in <laughs> tó ṣe ní pé pàtó ẹ pé olówó lòun Sayyidina Abubakar ló wá mú sábàǹtì kan ló wá tìrọ fún mi wọ́n nígbà náà lòun ṣẹ̀ṣẹ̀ wá sinmi so àáfàá kan tí ó wà wá lónìí tí ó níyàwó ò gbọ́dọ̀ ṣiṣẹ́ fún ọkọ rẹ̀ ibi tó ti rẹ́rìn lóòótọ́ ànẹ́bìsà sálàm a máa ran àwọn ìyàwó wọn lọ́wọ́ nínú ilé ìrànlọ́wọ́ yìí kìí ṣe pé ànẹ́bìsà sálàm àwọn ìyàwó ẹ̀ ṣiṣẹ́ wọ́n ń ṣe wọ́n ń ṣe dáadáa ìgbà ànẹ́bìsà sálàm kan wọlé pé sóúnjẹ ń bẹ tóúnjẹ bá wà wọ́n lọ bà tí ó sí wọn ni ò sí but àwọn iṣẹ́ mi wà tí anẹ́bìsà asálàm bá wà free torí pé àwọn ẹrù tí ń bẹ lọ́rùn anẹ́bìsà asálàm ti pọ̀jù tó bá wà free tó bá wà nulé yóò help àwọn ìyàwó ẹ àwọn nǹkan mi wà tó yẹ pé obìnrin ò lè ṣe gẹ́gẹ́ bí ká ní kó bí ọmọ alági obìnrin lè láàrù kọ̀tọ́ kọ̀tọ́ fóbìnrin láti máa lági so anẹ́bìsà asálàm wọn náà máa help irú àwọn tó sì ṣe wà nígbà míì gan-an àwọn sàhábà rẹ̀ tó yẹ pé in táwọn fi sí táwọn fi kọ́ra wọn lọ́rùn nú láti máa hẹ́pà anábì sàásánlá nù ilé ẹ̀ bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ anábì tó rọra hẹ́p so gbogbo eléyìí kò mí ni pé ìyàwó ò ní ṣiṣẹ́ kò sì mí ni pé èèyàn ò lè gba ọmọ ọ̀dọ̀ fún ìyàwó torí pé àwọn sàhábà anábì sàásánlá àwọn náà gbọmọ ọ̀dọ̀ fún ìyàwó wọn so téèyàn bá rich bẹ̀tẹ̀ èèyàn ò lè la yukallifu Allahu nafsan illa wus'aha so ìyàwó ọ̀gbọ́dọ̀ jẹ́ kà ń pa fọ́kọ rẹ̀ tó sì máa pọ́kọ wọn lágbára kan náà so that is it Allahu wa alaikum hmm. Ah, ah, no sẹ́rí sẹ́rí eh, àwọn tá ń lò láti fi dáná òǹkọ́ni òǹkọ́ni tí a ń sọ̀rọ̀ bá ń bí àwọn nǹkan míì wà tí a lè ṣe fún àwọn obìnrin lé àwọn nǹkan míì wà yàtọ̀ sí pé bóyá chako àbí nǹkan kan àwọn nǹkan míì wà tí a lè ṣe fún ìyàwó lé for example ṣe bí a ń fi jerrycan pọnmi tá a sì kó jerrycan kíyàwó a máa wá lọ fa jẹríkà láti ta wọlé kódà tọ́kọ bá wà nílé kó tíráì láti bá a fa torí pé nígbà míì gan ó lè máa dáná oúnjẹ lọ yóò sì fóúnjẹ tí ń dálẹ̀ yóò tún lọ máa pọn mi tí ń bá wá gbé jẹríkà ń bá gbéyàwó mi wọlé dépò pé mo máa tún tú sínú drum kí ni tó burú náà kò sí nǹkan kan tó burú náà gbogbo nǹkan tó bá wù mí tí ń bá volunteer kò sá burú náà bẹ́t kí wá ṣe pé ìyàwó ní àwọn akànpá fún mi àà ah, ah. gbogbo tó bá wù mí ti ń bá volunteer kò sáàbù nínú ẹ̀ say i understand yọ wà àwọn aṣẹ́ kan wà To yẹ pé èèyàn gan máa feel you know human feeling torí pé mo rí ẹlòmíì tó yẹ pé kì ó fẹ́ jiyàn ṣùgbọ́n kò ní torí ó lòun ò jiyàn kí ló dé wàhálà táwọn obìnrin máa ń ṣe lórí yẹn yìí ó ti pọ̀jù òun ò sì lè gbá odó mú ṣùgbọ́n dì tí òun fi lè jiyàn nù eh, àánú lọ́wọ́ àlọ́kàn rẹ̀ tó fi ṣe yìí bẹ̀t tí ìyàwó bá wá lè ṣe kò sáburú nù ẹ kó gúnyán ní táwọn ìyàwó sahaba tí wọ́n ń ṣe lásìkò tiwọn ojú ti yan gbogbo yìí lọ so wallahu alam wassalamu alaikum warahmatullah